أعوذ بالله من الشيطان الرجيم ولا يحزنك الذين يسارعون في الكفر أعوذ بالله من الشيطان dé lè fẹ́ lánàá ọlọ́wọ́ bá a máa tẹ̀síwájú ní sọ́tù alẹ́ mìíràn aya tí a ti bẹ̀rẹ̀ lónìí òun náà ní aya ọgọ́rùn-ún àti mẹ́rìndínlẹ́ ọgọ́rin one seventy six níbi tọ́lọ́wọ́ bá ti ń dá nàbì lọ́kàn ọlọ́run dá òjijì ọlọ́wọ́ bá lọ́kàn الله بعوان صرخان النبي صلى الله عليه وسلم ولا يحضن الذين يسارعون في الكفر ọlọ́run bá ń sọ yín pé eré ànábì má jẹ kó bá ẹnu jẹ àwọn ẹni tó ṣe yí pé yusari ọ̀run náà kìlì kófúrì wọ́n yára wọ́n ṣe àpáǹtẹ̀tẹ̀ nípa ẹ̀mí gbàgbọ́ má jẹ kó bá ọlọ́kàn jẹ má jẹ kó bá ẹnu jẹ nípa líle kókó ojú kòkòrò ànábì sọlọ́wọ́ àṣálá lórí àwọn èèyàn wípé bó o ní wá sí mọ̀nà. ìyẹn ló jẹ́ kó máa wá bà nínú jẹ́ báwo yẹn ṣe ń sáré lọ síbi ìyapa àtàgídí àti àìdódédé nọ́ọ̀sì lọ́lọ́run tí wàá sọ pé má jẹ́ kí yẹn bọ̀ ló jẹ́ àwọn ẹni tí wọ́n yára lọ síbi àìnígbàgbọ́ yẹn. kó o lè kódìrà kẹ́kẹ́ fọlọ́wọ́ bá torí yorì tó lọ́rù. kádàrá fẹ́ kù lórí wọn ni irun tó fa tó fi lọ síbi àìnígbàgbọ́ kò sí ń pè wọ́n tí wọ́n kẹ́jú tí wọ́n ń tara pàpà lọ síbi àìnígbàgbọ́ àwọn ò lè fara àwọn ò lè fúnra kankan bọ́ lọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ọ̀fẹ́ kí wọ́n ní èrè jẹ kankan lọ́rùn ni. ìyẹn ni pé ọgbọ́n ọlọ́wọ́ ọba ń bẹ ní ara wọn pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala pẹ̀lú mọ́fẹ́ rẹ pẹ̀lú agbára rẹ ọ̀fẹ́ kí wọ́n ní ìpínlọ́rùn ni wọ́n làwọn adágún náà rí i ìyá tó tóbi sì tó máa jẹ́ tiwọn. lẹ́yìn ìgbà yẹn ọlọ́run bá wá ń sọ lẹ́ni tí ń múrò wá ní ìró tí ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdàlẹ́dínà ìdàlẹ́dínà sára wọn lè kó fúnra mi lè mẹ́. ọlọ́run ní dájú àwọn ẹni tí wọ́n fi àìnígbàgbọ́ já ọ̀rọ̀ gbàgbọ́ wọ́n fi àìnígbàgbọ́ wọ́n fi pààrọ̀ ìgbàgbọ́. àwọn ní ò lè fara kankan bí ọlọ́run ara wọn ni wọ́n kò nira bá. àti pé ìyà tó sani sí roni tí wọ́n ní ṣe lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ wá sọ wípé wọ́n láyà sàmánà lẹ́bí rẹ̀ káfàrò. أنما نولي لهم خير لأنفسهم ọlọ́run ní káwọn aláìní gbàgbọ́ kí wọ́n bá ti máa lérò wípé anamá numuli lahum khairun li anfusihim kí bá a ti ń fáwọn nílọ lára yẹn kí o tó da fáwọn ènìyàn ibi ẹ̀mí wọn dùn ẹ̀rí kí wọ́n bá lérò pé o tó da fáwọn ènìyàn o ọlọ́wọ́ bá sọ wípé ẹ̀mí wọn gùn ìnàmọ́ lógún lílà òun ọlọ́run la ṣe bẹ́ẹ̀ kí wọ́n pẹ́ láyé kí wọ́n pẹ́ bí pẹ́pẹ́ ṣe pẹ́ tí wọ́n máa ń wí yẹn ìyàwó aláìní gbàgbọ́ yẹn lè dádú ìsúná wọn fi lè lé sí lẹ́sẹ̀. kọ́sí pé àdísí yẹpẹrẹ ni ó jẹ́ tiwọn. wọ́n ní ẹlẹ́yìn náà bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá sọ pé àyàkàbó náà. ọlọ́run ti fi wọ́n lérò ni wípé àwa máa ṣe ìkúlọ́wọ́ fún wọn. pẹ̀lú dúkìá àtọmọ tí wọ́n á ti lérò àwọn lọ́wọ́ ni pẹ̀lú pé aláìnígbàgbọ́ ni wọ́n dúkìá ń pọ̀ ọmọ wọn ń pọ̀ à ń wọn lọ́wọ́ ni lùsáré wọn làwọn. fún wọn lórí ayé ni kò yé wọn iye làpọ̀lọpọ̀ àwọn gbà tẹ̀jẹ̀ sí láwùjọ ayé dára rírà yìí tóró ju ni lu kòtò ní mẹ́fọ́ wa. abalẹ̀ sí ọ̀lẹ́sìn ti fọ́ gbogbo ẹ̀pọ̀ sí yí gbogbo ẹ̀pọ̀ ọmọ ń pọ̀ dúkìá ń pọ̀ àwọn àwòkè àhà ṣe ẹ̀sìn ní ọ̀dà ṣé ọ̀ á da fún báyìí. nígbà tí kójú bájà lu kòtò làwa ni ọlọ́wọ́ bá lọ́sẹ̀ lọ sáré ọ̀la òfin khairat akẹ́kẹ́jú fún wọn ní rere láyé bíbáyé ní bá la ẹ̀ṣọ́rò òfurufú kí àjẹmọ́wọ́ náà wọ́n jẹ yẹn. wọ́n bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tọ́sọ wípé fàdárùmí. ọlọ́wọ́ bá ní dá mi dá wọn ìlànà mi dá mi dá wọn dá mi dá ẹni tí bá ń pè ọ̀rọ̀ yìí nírọ̀. orí máa fọ wá a máa da a máa dùn lójú àwa tó ṣe kójú májà lóko tó ládé yọ máa da yọ máa dùn tọ́lọ́wọ́ bá fi tẹ́wọ́ lẹ́kẹ́ sanẹsẹdiridu wo bìnnì hayisu láyà ìlànà wo a máa tẹ̀wọ́ lẹ́kẹ́ tí wọ́n máa jọ bíi pé ń da wọn ga tọ́sọ yìí pé wà látọ̀ jẹ́bíjà àmúhánù wà áwùlà tó. ọlọ́run láwọn aláìsí ìgbàgbọ́ tí wọ́n yọ ọ̀dà rẹ̀ sọ́lọ́ ọba lọ́rùn tí wọ́n ya ọ̀dà rẹ̀ mọ́lọ́run lọ́wọ́ má jẹ́ kí dúkìá wọ fún ẹ̀ ọmọ wọn má jẹ́ owó ọ̀ ìyàwó aláìsí ìgbàgbọ́. ọlọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ kó wọ́n pọ̀ kọ́mọ wọn pọ̀ láyé aláìnígbàgbọ́ sì ni wọ́n ọlọ́run ṣe bẹ́ẹ̀ láti lè fi jẹ wọ́n rí àpẹ láwọn nǹkan wọ̀nyẹn láyé. ọlọ́run tẹ̀ ṣe bẹ́ẹ̀ kó ti pẹ́ bí wọ́n bá máa parun wo ti wà nípò aláìnígbàgbọ́ oníburúkú wọn wà á sùn lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ wá fẹ́ fi máa ń káàdà lọ́wọ́ ní ẹ̀dá àlàlú ọ̀pìnrin ní àlàmọ́ àtúmọ̀ àlàyé. ọlọ́run ní kò ṣeé ṣe ọlọ́run bá fi àwọn onígbàgbọ́ òdodo lẹ̀ àlàmọ́ àtúmọ̀ àlàyé lórí ìwọ̀n wáyé ọlọ́run ò lè fi àwọn onígbàgbọ́ òdodo lẹ̀ yẹrí gbàdánwò dẹ́sì máa wá ọlọ́run ò lè fi àwọn onígbàgbọ́ òdodo lẹ̀ àlámà ń tún àléjì lórí nǹkan tẹ́ yìí wà lórí ẹ̀ àtàyẹ̀mí israẹl kọ̀bí sámínà sọ yìí bì títí tọ́lọ́run bá fi máa yẹjú èyí tí ọ̀dà nínú èyí tó da ìyẹn ni pé kò sí tàbí ṣùgbọ́n okùnfà kẹ́gbọ́dọ̀ wáyé nínú ẹ̀lẹ́mì nínú àdánwò tí ọ̀jẹ̀ tí ọ̀ wáyé tó ti pé tí okùnfà yìí bá wáyé níbẹ̀ ni ẹni tó bá jẹ́ ní ọlọ́run ọba ní òkè ẹ̀ta ẹni tó bá jẹ́ ọ̀tá ọlọ́run ọba mẹ̀lá sírí ẹ̀ ti máa tú níbẹ̀ ni a ti mọ onígbàgbọ́ òdodo tó ṣe sùúrù láti ti mọ mùnẹ́fìkì tó yà kò kí wọ́n ní eléyìí ọlọ́run bá ń sọ ìṣẹ̀lẹ̀ ọdún ọ̀hún náà ni ìtọ́lọ́run ọba ti ṣe àdánwò fáwọn onígbàgbọ́ òdodo ń tí ìmọ̀ ni wọ́n wá hàn sùúrù wọn hàn ìlágbára wọn hàn ìdúróṣinṣin wọn hàn bákan náà ìtẹ̀lé wọn hàn tí wọ́n fi tẹ̀lé tọ́lọ́wọ́ ọba àti tòjíṣẹ́ bákan náà àti àwọn mọ̀lẹ́bí kí wọ́n á tú ọwọ́ apàdà di wípé yíyapa wọn ọ̀hàn ìgbóríkò níbi jihadu wọn ọ̀hàn ìjàmbá ọlọ́run ìjàmbá òjíṣẹ́ ọ̀hàn ìyẹn lọ́fà. lọ́lọ́wọ́ bá sọ wípé máa ká nà lọ́rùn ìyẹn dára lọ mí ní àlàmà àtúmọ̀ rẹ̀ yìí. ọlọ́run kò ṣeé ṣe ọfà àwọn onígbàgbọ́ òdodo lórí ohun tẹ́yìn wà lórí ẹ̀ ọ̀dà yìí káwọn onígbàgbọ́ òdodo tẹ́ wà bẹ́ẹ̀ yẹn. àtàyẹ ní ìsàlùkọ́bí sábìnà sọ yìí bí ọlọ́mọ bá dẹ́wò wá tí a fi yẹjú tá a mọ dalẹ̀ tó nìkan ṣe nínú ẹni tí ò nìkan ṣe tó jáde pé a fi yẹjú ẹni jákàjáká ẹni tí ò dáa nínú ẹni tó dáa afọwọ́ mujahid wọ́n ní mọ̀nyíyáza bẹ́yìnà òsì yọ̀ọ̀mọ̀ ọ̀hún ọlọ́wọ́ á ti àdáyẹsẹ̀ láàrin wọn níbi ogun ọ̀hún yìí afọwọ́ kọ̀dáadáa. ó ní ọba ṣe ìyàtọ̀ láàrin wọn pẹ̀lú jihad ju ẹni tó da láàrin ẹni tí ó da ó sì yàtọ̀ láàrin wọn pẹ̀lú jihad àti ṣíṣe hijọ́ lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ ọmọ lọ́wọ́ àdínkù tiẹ̀ lè kẹ́yìn máa ń jẹ wá rí bẹ́ẹ̀ ó jẹ́ a ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀hẹ́dù àníní ìsílá burú nígbà bá ti bọ̀ yí pé ọlọ́run kò wá bẹ́ẹ̀ ni. wọ́n ní ọlọ́run ọba ní máa ń gánà láwọn lè àtúntò ọ̀hún alàlọ́wọ́ láwọn lè ipe kò ṣeé ṣe fi ìkọ̀kọ̀ ìyẹn ní bí ẹ̀ lè mọ ìkọ̀kọ̀ ọlọ́run ọba lára ẹ̀dá rẹ̀ kò lè kílíà títí tó nígbà gbọdọ̀ tó ti máa máa kílé àti nínú mùnẹ́fì tí ẹ bá ti àwọn òkùnfà tí ó ká gàgà yìí kò lè yé gbogbo láti wọ̀ yíkẹ́ gbogbo ọ̀kẹ́ bá rí wa tó mùsùlùmí ni wá àti mùnẹ́fì kí n bẹ láàrin wa tí ẹ bá gbogbo ọ̀ṣọ́ tuntun yẹn ju ẹ̀ wọ́n lé ìgbà yẹn lọ́wọ́ bá wà pẹ̀lú ìṣòwò láti ń lọ́hà. wọ́n ní àwọn ọlọ́wọ́ bá a máa tẹ̀sà ẹni tó bá wù nínú àwọn ọ̀rẹ́ ń fẹ́ rẹ wọ́n nílé iná ẹ̀ dàbí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba tó ń fẹ́ á ní ìwọ̀lọ́wọ́ ìbí. ẹ̀rí pàtó wípé àdínkù ṣeéṣe kọ́lọ́ ọba fi ìkọ̀kọ̀ ẹ̀yìn ṣùgbọ́n ó lè dá ẹni tó bá wù sà lẹ́sà nínú àwọn ọ̀rẹ́ ń rẹ kó fi ìkọ̀kọ̀ hàn wọ́n ní tọ́lọ́ sọ pé ọba yẹn ìyẹn ọlọ́run ọba wọlé áálẹ́mù lọ́wọ́ yìí bẹ̀. ọlọ́run kọ ọdún pamọ́ ọmọ kọ̀ọ̀kọ̀ ṣùgbọ́n kò ní í fi ìkọ̀kọ̀ rẹ̀ hẹ́ ní kẹ́mi ẹ̀lá mọ̀nìrúta náà mi rán tún rọ̀lẹ́. àyàfẹ́ni tó bá yọ́nú sí nínú òjíṣẹ́ fàìsẹ̀ wò. Thank you irúfẹ́ nìyẹn yóò máa wà níwájú rẹ̀ yóò máa wà lẹ́yìn rẹ̀ ọlọ́sọ̀tún ìyẹn ni pé àwọn bíi olùsọ lọ́dún ìgbà yẹn lọ́wọ́ àti pípa áàmìnú bìlá ìwọ̀rùn sùlẹ̀ lórí bẹ́ẹ̀ ẹ nígbàgbọ́ sọlọ́wọ́ ẹ sì nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ tẹ̀lé tọ́lọ́wọ́ ẹ tẹ̀lé tó jíṣẹ́ rẹ̀ ẹ tẹ̀lé àdínẹ́bì níbi ohun tó bá ṣe lófin fún yín wà ń tu'minu wa tattaqu tẹ ẹ bá wá nígbàgbọ́ tẹ ẹ sì bẹ̀rù ọlọ́wọ́ ọba pépé ṣe tó ní ẹṣẹ lẹ́ ń ṣe má ṣe ẹ jìnà sí fọlá kò má jẹ lọ́nà ọ̀wé ládàá tó tóbi máa jẹ sí inú ayà tí wọ́n ti kà fún wa ọ̀rọ̀ ọlọ́run pé wọ́n láyà wọ́n láyà sábà nílẹ̀ kọ́ lónà bí máa ta wọn òmìnir ولا wí fún àyùbófòl ààrùn ìyẹn náà jẹ́ kẹ̀bí ọ̀rọ̀ tó fi kẹ̀mẹ́ rí ìdúró ọ̀rọ̀ ọba ń kọ̀ nípa rẹ̀ yíyahù àti ìlérí ìyà lórí ẹ̀ pé ẹni tó bá yahù á tẹ̀tí sọ fún wa wípé a máa mọ ìtẹ̀mí ńlá nínú ká lè fi mẹ̀tẹ̀mí ńlá òun kí lè rí ìyá ọlọ́run bá lórí ẹ̀ bẹ́ẹ̀ ló ti kílẹ̀ àti wáyé pé àlùbọ́kọ́ ẹ̀bí ọ̀rọ̀ tó mi kára rẹ̀ lọ. ẹ̀ṣẹ̀ tó tóbi gbà rẹ̀ kẹfẹ́ ni tí ṣe ti ahó bá ń bẹ lára rẹ̀ ọ̀rọ̀ yí padà. àṣírí sáré ti máa ń dẹ́rù máa yẹ kébí yẹn bá ti ná ìyá tó sì. bọ́lá wọn gbé yọ apá forí di mẹ́ àti yọnu tó yẹ bá ná àfikún àtẹ̀bí sọlọ́lọ́ asọ́lájú yé wa yí pé máa lọ́kọ̀ sọ̀tùsọ̀dà kan tó ń mímọ́ sàárà kò lè dín kankan kò nù dúkìá kẹ́wàá tó lè dín lóko ìyẹn tẹ̀sẹ̀ kílẹ̀ àti wa àdó àwọn ẹni tó yẹ fún gẹ́gọ́ ìyẹn ti tó lórí yá kó oògùn gbogbo ẹ̀mí àti oògùn owó òun ni kéèyàn bá dá mọ̀lẹ́bí pọ̀ ó sì máa ṣe rere ẹ̀rí fún anabi sallallahu alaihi wasallam pé ntọ́ bá fẹ́ pín láyé ó sì fẹ́ kárí sí kí òun tún gbòòrò sí wọ́n bá dáwọ́ lẹ́bi rẹ̀ pọ̀ kò sí ohun tó yọ fi dáwọ́ lẹ́bi pọ̀ ju kéèyàn ń lọ kì í sì fẹ́ láàfù ahun ẹ̀ṣẹ̀ nílá ni kí ló bá torí jẹ́sẹ̀ nílá àdérí kan lóhun tá a fi máa mọ ẹ̀ṣẹ̀ nílá òun náà ní pé ìlérí ìyàwó lórí ẹ̀. الله بعد فيه ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله àwọn ẹni tí wọ́n ń sa ohun ọlọ́run ní kí wọ́n máa ń lérò kan tó ń sa ohun pẹ̀lú tọ́lọ́wọ́n bá fún wọn nínú ọlá ẹ̀ kí wọ́n máa lérò yìí pé nǹkan ẹ̀ máa wúlò fáwọn ìyẹn ni pé kí wọ́n má lérò káwọn kó má lérò wípé dúkìá tó ń kó jọ á sàǹfààní fún un ọlọ́run bá ní dípò kọ́ sàǹfààní fún dúkìá yẹn balùwà sàrọ́là hàn láburú ló máa jẹ́ fún ìnira ló máa jẹ́ fún nínú ẹ̀sìn rẹ̀ kódà ó tún lè jẹ́ ìnira fún láyé rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ìró tó wá wá nípa ìgbòsílọ̀rọ̀ rẹ̀ tó máa parí sí níjọ́ gbẹdà ẹ̀yà lọ. obìnrin yìí pé ìlàhùn pẹ̀lú dúkìá tó yẹ ní aniyẹ̀ lára láyé aniyẹ̀ lára nínú ẹ̀sìn. ọ̀rọ̀ èèyàn tó wá ní ní gbogbo níjọ́ gbẹdà ẹ̀yà lọ òun ló sì kówó jọ ọ̀sán owó wáyé ni ọlọ́wọ́ agbọ́gbọ́rọ̀ ẹni ẹni tó máa jẹ́jọ́ mi dàlù kẹ́yà máa fò sàyè tó wọ́n kú nà máa bá kí ló di ìyàwó máa ń kẹ́yà náà. ẹ dúkìá tó fi sáwó wọ́n máa sún mọ́ ọlọ́run ní níjọ́ mi dàlù kẹ́yà náà. الإمام بخاري رحمه الله لا تدع به غيره ولن شاء الله زكاة الله باقي لدوكيا شاء الله زكاة wọ́n máa wọ́n sọ dúkìá yìí di eh, ètò àparí pépé làwù rẹ̀bí bàtàlì tó ní eyín gamugamu méjì tó yẹ pé òun ni wọ́n á so mọ́ ọlọ́run níjọ́ pé dàlùkẹ́yàmà yóò máa wá fi eyín yẹn yóò máa fi gbàmú yóò máa fi gbàmú eyín gamugamu ẹ mọ̀ pé jò lóró. yóò ahụ sọ ife alẹ mọlúkà alẹ kanzuka ebi keke ni dúkìá rẹ tó kó pamọ́ láyé èmi ni wọn ní lẹ́yìn ìgbà náà sọlá tó báyìí aka ọ̀rọ̀ Ọlọ́run ka débẹ̀ yìí pé. wọ́n tí wọn bá lérò wípé wọn tọ́lọ̀ wọn bá fáwọn nínú ọlá rẹ olóore fáwọn àbí àtàwọn láǹfààní kọ́dà kò ní ṣe wọ́n láǹfààní olókan láyé ni nínú ẹ̀sìn wọn ni nínú ọ̀run wọn gan ni bí kò sí pọ́ máa kó nira bá ni wọ́n ní Imam Bukhari wọ́n dá àdìsí yìí mú wá yàtọ̀ sí Muslim lẹ́gbẹ̀ẹ́ta gbàgbó wáyé Ibn Hibban. nínú sọ̀híhù tiẹ̀ òun náà tún gbẹ̀gbà wá kan ní òun náà gbẹ̀gbà wá rẹ̀ ahmed látọ̀dọ̀ abdullahi ọlọ́wọ́ látọ̀dọ̀ àbúkọ̀ sọ́lá wípé ọmọ abidin kò sẹ́wù kan tí ò ní yan dúkìá rẹ̀ àfi kí wọ́n sọ yìí di ejò apárí tó wọ́n máa tẹ̀lé a máa asomọ́ a máa tẹ̀lé káàkiri a máa yóò máa sọ fún pé má sá fún mi àná kàǹsúkà èmi máa di ọ̀rọ̀ rẹ tọ̀rọ̀ sọ́jú pamọ́ wọn afọ àbúláyé wá ka ẹ̀rí jẹ́ mi nsú rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba yìí a àníṣe ẹni ọba ní dúkìá tí ọ̀nà ẹláyé bá fi ọrùn ó di ọrùn níjọba ìdàrọ̀ wọ́n kú náà. abàbà súnmọ́ ọlọ́run irun tó fi sa àwọn yẹn yẹn dúkìá yẹn bóyá lóyún ni bóyá sílífà ni àtẹ́sí tí ń kówó náírà kì àbí dọ́là ní tókì wọ́n á súnmọ́ ọlọ́run níjọ́ gbé dàrú ẹ̀rọ á ti dejò àbá wa sa jẹ́ títí ìyẹ́wò mi kálẹ̀ òfìdá rògbò kàmùsí ní alifasada ìjọba ṣe déédéé gẹ́gẹ́ o fifty thousand yẹn nígbà yẹn wọ́n ti ra òfin bo ní ọ̀rọ̀ rẹ̀ ń darí lọ ṣé yóò wọ̀ ní dàbí ọ̀rọ̀ àlùjẹ́ náà. ìgbà àwọn tó lówó tí wọ́n dọ́gbọ́n ó sì tún máa ti bí olùsí tí wọ́n bá ti gbúrò bí wọ́n lọ́wọ́ báyìí ọ̀hún ní wọ́n bẹ́ẹ̀ àbí tí wọ́n bá ti polongo wọn. kọ̀sálù sùdẹ̀ kọ̀sálù bìjà bákẹ́mbàkẹ́ ni gbogbo yẹn lé ní. ojúmọ́ tí ẹlẹ́ni jọ́ mẹ́ta yìí ni bàbá kẹrin sọ pé afárọ̀ ọ̀rọ̀ àwọn olówó sẹ́yìn sì yọ ah, onílò lérò bẹ́ẹ̀ wọ́n yọ zaka yìí báyìí torí ọ̀yọ́ kó sì yọ ojú bẹ́ẹ̀ gbọ́dọ̀ láwùjọ jù bẹ́ẹ̀ lọ ẹni tí ń ka tọ́jọ́ bíi lọ́jọ́ kan pọ̀ kẹ́rì ní sẹ́yìn kan ti wáyé àtẹ̀dẹ́ gbọ́ súnlẹ̀ yìí àtẹ̀dẹ́ ògbọ́ yìí kan pọ̀ kẹ́rì ẹ̀mí yàtẹ́bí òòlù wọ́n máa sá pamọ́ ni àfi bí wọ́n bá ti kí wọn pé wọ́n ṣe àwọn àìsàn bí wọ́n sọ pé ah, àwọn aláàjì kan mú nǹkan báyìí àwọn kò dálẹ̀ wọ́n fẹ́ ah, ẹ̀tọ́ ọlọ́run ò ní yọ owó yìí ìdẹ́sí bàbá àdé káńsù àdìpẹ́pẹ́ ọ̀rọ̀ àdìpẹ́pẹ́ ọ̀rọ̀ báyìí wọ́n adé jò olówó fi ṣe chéèdì yóò máa sọ ẹ̀jẹ̀ a máa sọ a máa fi yín yẹn sá a máa ti sá yóò máa sá títí fi yẹ́wò ìkárẹ̀ òkè dáwọ̀ kàmsí náà àti years. ẹni kan ní kí ẹ sáré lọ kọ́ sáré tara lọ lo àsìkò kẹlẹ́wọ̀n wọ́n bá lọ dún nìkan wọ́n á ti ra wọ́n fi ń bó lọ́rọ́ rẹ̀ lọ sí yọ̀ọ̀lọ́ àbíjẹ́ bẹ̀rẹ̀ àbí yọ̀ọ̀lọ́ dẹ́ wọ́n sì wá yẹjú rẹ̀ ọlọ́dà kò fún wa lọ́kọ̀ sì jálè má dẹ́ ha sádàkà tá à ń retí yìí ó ti tó gẹ̀ ọlọ́dà kò káwa náà kọ́ sáwa náà lẹ́nu tí ó lè máa ti kéde o tí ó lè máa ti sádàkà fáwọn èèyàn ẹni tí mo sọ ló bọ́ sí gbóúnjẹ mọ́ àyíká nìkan lè gbóúnjẹ lẹ̀ wọn ní báyìí wa ọmọ bá ń dẹwù àbí lè yẹrù jù ṣùgbọ́n àwọn tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ́dẹ̀ ń bẹ láàrin wa lẹ́nu jẹ́ mẹ́ta yìí ni bàbá kan gbà bọ́ lọ síta lóró yìí ẹnìkan ló kẹ́ ọ lálọ́dọ̀ wa gbogbo eléyẹn náà làwọn ẹ̀kọ́ ojú bá gbà táwa ń tètè rí wọ́n ní bàbá gbòòrò bí bàbá yẹn tí àwọn ẹ̀ bá ti ti dé ní báyìí irú yìí táwọn ń tó dàbí tuntun pé à ń fún yẹn ló jẹ sílò yìí yóò ṣe é sí àwọn ìfipárí. wọ́n á ní àkéésì fún olóòṣè dàbí alárakọ́tò tọ́lọ́ rẹ̀ wò tó àwọn kẹrẹ́ wọn ti wá sí níbẹ̀ fún ọ. ọ̀dọ́ ìwé lẹni tó ti dé gbogbo sẹ́yìn wà yìí tí wọ́n sọ pé wọ́n dẹ̀ rẹ̀ ẹ̀ ní tí wọ́n pé wọ́n ti tọ́ wà láyà sí lọ. dúkìá rẹ̀ ọ máa bú rẹ̀ kẹsì rẹ̀ ìyẹn ló yẹ ọ̀rọ̀ máa yẹ pé pé ṣe báyìí sàǹdà fún ọ̀sẹ̀ owó ní pọ̀ sí ọ̀là yẹn tó ń pọ̀ sí i. ẹni wọ́n ti lọ fún òun ṣèlú rẹ̀ láwùjọ wa bí báyìí tẹ kó máa bọ́ yẹ <laughs> kó máa ṣe tọ́rù kó làbọ̀jú bá kó fínú gẹ̀ẹ́gùn ní ẹ̀lẹ́ jẹ́ mẹ́. gbàdé bí wọ́n tún ti jẹ òun ní oṣù jókòó pé ẹlẹ́mìíràn ìgbé tèmi. nígbà gbogbo ẹni yóò gbogbo ẹni yóò tọ́ bá lówó tí ọ̀ dúkìá yẹn máa di káńsù àdìjò tí a máa ṣe tó ọjọ́ ògbé pété tí wàá fi ṣe nìyẹn tó bá ṣe fẹ́gbẹ́ yẹn láti tí àlùjànnà ní lọ ní àdínà ẹni bẹ lọ́wọ́ kọ́lọ́wọ́ bá rẹ̀ ká fún pèsè fún àgbo ti yẹ yé wa yìí o sì máa ṣàdúrà kájọ àgbo kọ́lọ́wọ́ owó tẹ ọ o lè fáàsì gbogbo àwọn eléyìí rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń bẹ lọ́wọ́ owó fún ọkọ́ tó di gbọ́pọ̀lọpọ̀ wọn lówó ní ìsúnmọ̀ wá wúlò ọkàn di lásán ni ọkàn gbé sílẹ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ fún òwúlò ìsàǹfààní òwúlò rárá ọkàn ni ọ̀pọ̀lọpọ̀ ti ẹgbẹ́ náà kọ́ lọ́wọ́ owó dì sí wọn dẹ̀ ẹgbẹ́ rẹ lóbi ó lè bá ara lẹ̀ káàkiri ẹ̀dá kún kí lọ́dẹ́ fi lè yẹn tó. yìí wáyé rẹ̀ àárẹ̀ tọ́ra lè tọ́pọ̀ tọ́kọ́ lé tọ́pọ̀ ọmọ inú rẹ̀ ti fẹ́ ra àtúnṣe nígbà tí bàbá ní wà láyé wọn bá ní ọmọ lè béèrè yìí lọ bàbá ara gbogbo dúkìá ìtòbí yóò dẹ̀ wọ́rọ̀ mi. báwo ni ti ti ra ìrẹ́ títa náà ní ọ̀padà tí wọ́n jọ wájú wọn fún un ṣùgbọ́n kẹ̀dá rẹ̀ gbé fáwọn ní ẹ̀rọ àti àwọn bíi ní ọ̀rọ̀ àtọ́bá tó yà. ewu tí ò ní gbé ewu ní kéèyàn ti ti lọ́wọ́ ìlú kéèyàn wó sùn àwọn tọ́lọ́hún tí wọ́n dábí dáàbò àìtà dáàbò àìtà pẹ̀lú àmọ́là sọ́dálẹ̀ ilé àwọn ọmọ òrukàn tó kó ó fi àwọn olùmọ̀ àwọn àfa àkọ́fìtì tí wọ́n ní nǹkan míì tí wọ́n jẹ ní àwọn kẹfẹ́ tí wọ́n ní kí wọ́n máa jẹ nìyí wọ́n máa mójútó wọ́n máa ń sẹ́gbẹ̀ kí wọ́n máa jẹ ń bẹ́ àníta ń rẹ́jà fáàmì gbogbo àwọn ọ̀dà rẹ̀ tí wọ́n ní ẹ̀sìn yá àwọn ìṣèlú àfáà ìgbà two thousand yìí lóṣù kò sí àbí ẹgbà one

pé a lè máa gbé owó yẹn sí di ẹ̀sìn ọlọ́run tá a fi ní sí bí àwọn èèyàn yìí ṣe ń ṣe ọ̀sẹ̀ làdó àwa ti gbà láwùjọ wá ń sìn àwọn ẹni tí wọ́n gbé tí wọ́n talẹ̀ ni wọ́n fẹ́ sí tí wọ́n sì ní owó ti pọ̀ bọ́wọ́ ọ̀dẹ fẹ́ sí àtẹ̀wò tá a bẹ́ẹ̀ rẹ̀ kò sí bẹ́ẹ̀ sí ní ohun tó ṣe yí pé a fà fáwọn ẹ̀sìn ọgbẹ́ ti dàgbà nígbà àtẹ̀wò gbogbo alẹ́ káwa di díẹ̀ díẹ̀ káwa fi kọ́ra káwa fi sádàkà káwa fi hadiya káwa tọrẹ nítorí pé jókòó tó lè bọ̀ sẹ́ kẹsí yẹn o àìníyà àwọn ẹgbẹ́ ìgbọ́ wọn ò ní kẹ̀kẹ́ wọn kẹ̀ máa gbára jù wọn kẹ̀ máa rí kẹ̀ gidi sí. nígbà táwọn ẹni tó wọn láwọn olówó láàrin wa yẹn tí wọn ti bí ẹni tó fẹ́ sílẹ̀ tí wọn ti wúlò ní ẹjọ́ àárín òdìdè. ọba náà lè má lè gbìyànjú. torí ìbá ti dáadáa ìbá tọrẹ ó ti kú láwùjọ wa ó sì wà láwùjọ ààrẹ tó ṣe pé àwọn kẹ́kẹ́ ti wá wọn láti ṣe pé súnà bá ti wọ́n sọ fún bàbá yẹn pé nígbà tá a sọ̀rọ̀ níta níbi yẹn mo ní ọ̀rẹ́ bẹ̀ bàbá rà àgbẹ̀ ọlọ́kọ́lá ni wọ́n bá ti di pé báyìí. odidi fíkọ̀ pátí pátí tó kúrò fíkọ̀ nǹkan yóò tún wá fún àná yóò sì láfún. àmà ta gidi láwùjọ náà láwọn mi ta jọ gbé lókè ẹgbẹ́. ìṣèǹfì àbá ganila ẹlẹ́rẹ̀ ẹ́ ẹ̀ ọ̀zọ́ àbọ̀dọ̀ wa ọ̀zọ́ adé ajẹ́. ilé ọ̀jẹ̀lé ọ kẹyìn lórí ẹgbẹ̀lé lẹ́yìn bẹ́ẹ̀ òtún àti ajẹ́ kò sógbó rẹ̀ tó lọ́dà ọ̀rọ̀ kọ́ ọ bẹ́ẹ̀. bá ti di fáwọn ẹ̀fọ́ báyìí àpèlú bọ́lá ọ̀ọ́dẹ̀gẹ́ ni wọ́n gbé àtàgbàdo kálukọ́ kẹ̀mà lọ bù tó ó sì máa kéré fún pẹ́lẹ́ rẹ̀ kéré fún àwọn wá sí àwọn alalẹ rí tọ́ka sínú àwọn èèyàn wa ni wọ́n ti kó dúkìá jọ. àdìgbò kẹsàn án ẹyẹ ẹsẹ wà sẹni bó bí bí àrí ilé yìí náà ń sèyí kọ. ìgbà wọn ta sẹ́nìkẹ́ wọ́n sọ̀rọ̀ wá sí lọ sọ pé ẹnìkẹ́ ti bí lẹ́yìn yìí lẹ́yìn. bókò ló kẹ́jọ́ lọ síbi sàfáyé lọ sọ́dọ̀ mi yá. kámá rẹ̀ ti kẹ̀kẹ́ tí ó kẹ́kẹ́ gbàtà wọn kékeré kí a mú ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àgbẹ̀ àwọn ọ̀rẹ́ méjì àgbà ọ bàbá wa fẹ́ ní àdúgbò ìyá mi dúró gbé àwọn bàbá kẹfẹ tó ti gbé tọ́ba ti fi èrò dé báyìí kó o dò jẹ́lẹ̀ nígbà tí ti èrò bàdẹ́ mi yapa kìí ti pé bàdẹ́ nìkan wọ́n lọ oníjọ́ ni wọ́n dé Ìbàdàn oníjọ́ ni wọ́n dé Èkó oníjọ́ tí wọ́n dé Oǹdó Oǹdó òun ni òun pupa kẹfẹ tí wọ́n bá ń pè ní pupa Oǹdó.

aláìtẹ́lẹ̀ bọ́lẹ̀ tíjọ́ tí wọ́n bá lò dó o lè jáde àná o lè jẹ́ wá o lè wó gbogbo àwọn nǹkan tó ṣe pé lóòótọ́ òbí lè jáde báwọn nǹkan tí wọ́n dà fún kíkọ́ máa ṣe o láti èyí tó wò ní dákọ́ ẹ ká lè kíkọ́ yàwó yẹn fẹ́ áfínà lè kéèyàn máa ṣe dáàwá dáàwá òun náà lè kéde ọ àlùbáàdùbá dáàwá tó lọ tó àá máa pè yẹ fún yẹn tí yẹn máa náwó fáwọn yẹn kó máa tọrọ. ó ti tó bí ọdún mélòó sí ọ̀kan náà àwọn ọ̀gá adáfà sí ni wọ́n sọ fún mi pé alájí ṣé kíní táwọn ọlọ́wọ́ máa ń gbà sáà ní ṣe ni mọ́lá àṣẹ ni. síta ẹni tó ṣe pé lábá náà wà kọ́ mọ́sálásí àwọn ọmọ ọkọ ní aláyà lówó tó jowó wọ́n lọ. lófi àgbẹ̀tọ̀ bíi dé ilẹ̀ sàrúbí fún òní fẹ́ sàánú ẹ̀ ìkọ́sùn ó mọ̀ pẹ́ lówó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́ba wọ́n wá sí Àbújá wọ́n dẹ̀ ní bá Àbújá ṣe rí àwọn ẹgbẹ́ Nàìjíríì Nàìjíríì aláyé wọn ní bọ́ ní kẹ̀kẹ́ èyí wọ̀ káàdì kókójà kàti bí ẹkiri ẹ ládùúgbò wọn náà ẹlẹ́yìn ẹ̀ka lórí pé wọ́n gbá bọ́ọ̀lù ìwọ́ wa tó wá bí oṣù àtọ̀rọ̀ ìyá lọ́wọ́ wa àbọ̀ bọ́ọ̀lù tó lóbi wáyé wọn ò sì mọ̀ wípé yàní sísẹ́mù tó ń lò nàìjíríà wọn lẹ́yìn kiri ọ̀ wọn ni arásùmáàlìyà capitalism ọ̀pọ̀lọpọ̀ àtẹni tó lóun lẹ́sìn ìrọ́lẹ̀ gbogbo ẹ̀ rẹ̀ ni máa fi ẹ̀sìn sí gbájú ẹ̀ rẹ̀ capitalism lọ́pọ̀lọpọ̀ ẹni tó lówó ọba lówó lọ ni ẹni tó tó sì tó ọba tó sì lọ ni lórí pé láyé láwọn ẹni ká àdìsọ pọpọ ya kẹkẹ ò lè fún ọ ní ojú òṣèlú ọlọ́run tó bá rí wọn fẹẹ dìde báyìí wọn padà lẹ́yìn ìgbà kínní ilẹ̀ máa fẹ́ dàbí wa. àwọn <laughs> pé sísẹ́mù yẹn ó ti yẹn gẹ́rẹ́ ti ti di òrìṣà tó ti pé ó káàkiri gbogbo nàìjíríà jẹ́ báyìí. ọ̀pọ̀lọpọ̀ yáà nìyí adé pẹ̀lú ọ̀dẹ oríṣi kálukú sì dọ́gbọ́n lọ sísẹ́ wọn ẹni tó lówó ní ọ̀wà lówó ẹni ó tó sì fún àgbẹ̀ lọ́dẹ torí wọn tí wọ́n máa fún wọ́n máa fún ní oṣù pé láyé rẹ̀ yóò sì máa béèrè bẹ́ẹ̀ ni béèrè kò ní lè dágbó àti tọ́lọ́wọ́ bá fẹ́ bá fẹ́ yọ ọ́ kó lágbo kó dá wà lóko orí mẹ́ta gbẹ̀dẹ̀ àbàtàjì ká má yà rí sẹ́ni lọ rí àfi àbáàdì tó ti ẹ̀ mọ́lẹ̀ àìsàn tí ń bẹ lára wa ọ̀pọ̀ gẹ́gẹ́ aláì yá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ya tọ́jú àlùsùn náà aláì àwọn èèyàn sì pé pé wọ́n ti bá bá wúdiwó yóò mi mọ̀ pé bí sọmọ nìkan aláì wò ní wá kẹ́lẹ́ bí ọba yóò bí òkú owó ti mọ́ gẹ́gẹ́ ó lè máa lọ nílẹ̀ kẹ́ rárá lé kí ọ̀rọ̀ pé ẹ dákun kí níbi ẹ bá fẹ́ lè rárá lé yóò tó iye táwọn ẹ máa lè kẹ́ rárá lé bí nǹkan tí ò di bùkátà lórí pé tí ọba ti fi nǹkan yẹn kò kó wàhálà kẹkẹ bá ilé rẹ ọlọ́wọ́ àfàlàmọ́ agbọ́dọ̀ rí kó tó jẹ ká bá gba rí lóye àti káwọn yìí káńká yìí tó wà gbọ́dọ̀ rí ìjọba ìyẹn lára wọn. sọ nípa bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá wá ní wọlé ńlá ní aláwọ̀ tó sàmọ̀ wá àti wọlé ọ̀pá. torí bẹ́ẹ̀ títọ́ ọlọ́wọ́ ọba ní ṣe ogún gbogbo sẹ́mẹ̀ àtìlẹ̀ dúkìá rẹ̀ tó kó pamọ́ ẹ̀ náà lè jogún ẹ̀. olólórí ní gbogbo olùjogún gbogbo ìjogúnjogún ọlọ́run ọba ìjogún ẹ̀ àdìwá rí fún ìjọlọ́run. ìyẹn ni wípé wàá ń fi kó mímọ́ ìjà àlàfo mùsàkàlàfì rẹ̀ bí àníwò tí àfihàn rólé bẹ́ẹ̀ wọ́n kẹ̀kẹ́ ọ̀sà rólé lórí dúkìá tó kó dání ọba bọ́ lọ́nà wọn lò títí wọn padà kó fẹ̀rẹ̀ wọn fi wọn sàrò lédè kẹ dání ọba ti kò kẹkẹ àrólé díẹ̀ ẹlòmíì tó máa rólé tiẹ̀ dẹ tọ́lọ́ báyìí kó gbére fẹ́ nìkan ni kò lè dọ́dọ̀ ẹ̀ àwọn dókítà ká àwọn dókítà àyẹ̀lẹ̀ fáwọn kíni àwọn sẹ́ńtàbù àti tàǹgóòtì àwọn dókítà ká ni wọ́n bá yẹlẹ̀ àwọn yẹn lọ báyìí àwọn mílẹ̀ tó mọ́ bẹ́ẹ̀ nígbà tó ń sèyí náà tó ń kó mbẹ òbí náà tó máa túbọ̀ mbẹ. ẹnẹ nínú nǹkan tó yẹ kọ́ lọ́wọ́ bá gbé yín kalẹ̀ yàtọ̀ tó sàkàlàfẹ́ nàfẹ́ wọ́n kàn fi yín sàrò lé mbẹ̀ rà. torí gbogbo àlámọ̀ yẹyẹ wọ́n rí jáwọ́ ha ìlàláhì láàrin ọ̀dọ́ ọlọ́wọ́ bá lọ́wọ́ asẹ́rí sí. torí bẹ́ẹ̀ mo ti bẹ lọ́wọ́ yín tó dúkìá ẹ̀ ti síwájú tó tó máa máa ti ní láǹfààní bí ọ̀gbìn torí pé ọlọ́wọ́ ọba nìyí ọ̀bí ìròyìn afọ́dé ní ìròyìn pẹ̀lú ọ̀tá ìṣẹ̀lẹ̀ṣẹ̀ ẹni tó bá sọ fún wa pé àwa ti rí pé zaka ò sí owó oṣù wa rẹ̀ nípa wájú ládàkà pẹ̀lú òṣùwọ̀n yẹn lọ́rùn èèyàn ọ̀dẹ́kọ́ bá pọ̀ àfi tí ọba ní ìṣọ́lá sùn pẹ̀lú ìtọ́lẹ̀ yẹn lọ lọ́dẹ̀ kí abọ́lẹ̀ bí ọlọ́run bá rọ̀ wá ẹnì kan àtọ́kọ́ àtẹ̀lé sọ́lọ́ lọ́wọ́ àtàlà sọ pé ilé òdì mọ́ níjọ́ kìí káwọn ẹ̀dọ́ ọlọ́mọ máa jí mẹ́ àbí kí wọn láyé kàmí dì kọ́ sọ̀kalẹ̀ kí wọ́n máa bẹ lọ́wọ́ pẹ̀lú wa gbogbo ẹni tó bá ní bá ní fún láàrọ̀ ẹni tó bá ní kó wọ́n ní mú wa má lè dùn pípa lọ sínú dúkìá rẹ̀ ó dẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn náà ọ̀kẹ́ náà wọ̀nyá wá sọ yìí pé gbogbo owó táwọn yẹn ní lọ́sọ̀ wa ìkírẹ́tì èsì àjogúnbá ìkírẹ́tì èsì àwọn owó tí wọ́n bá dé láwọn ilẹ̀ haúsá láwọn àyè bíi káàkiri wọ́n máa ń já tẹ̀wé sílẹ̀ náà. ẹ káàárọ̀ lọ wá ti làwọn ṣe bó lọ́mọ wọn ṣe ń sorí sílẹ̀ kí ni wọ́n ṣe. wọ́n ní láì fi àwọn haúsá ìgbọ́n tẹ̀ owó òkú sínú pátápátá táwọn abúlákì àbágbọ́ kéde zaka ọ èyí zaka báyìí lágbájá yọ. ẹ wà àwọn tó jó lóṣèlú lọ àtàyè tí èso lóṣèlú lọ àtẹ̀yí tí ń fún kó àdéhùn ó jọ ó jọ jẹun káwa dúkò rè ọjọ́ ọba dé báyìí wọ́n kàdé jókòó báyìí wọ́n àwọn débi pé ó sùn àyè wàhákàlà wọ́n ti máa ń lò nígbà yẹn kan ní. kódà àwọn tó ń gbòòrò nǹkan wa àtẹ̀kẹ̀dẹ̀ báyà ẹ̀gọ́dì pé ẹni ọ̀gbọ́n tó bá fẹ́ lu fámìlì wa ọjọ́ ọmọbìnrin wọ́n ti lé tó fọkàn yẹn. àwọn ọmọbìnrin haúsá nẹ́ẹ̀dì yìí wọ́n yẹ sábà dó lé ọkọ̀ tẹ̀ ó lè ẹlòmíì ó lè mọ́kàn mẹ́wàá ó lè twenty bí bá tún ti wà lọ bóun tún mọ́kàn mẹ́wàá bóun sì máa gbé mílíọ̀nù bóun sì ní gbà fún yẹn padà nínú ètò tó ní dàgbèdè tó ti sílẹ̀ ẹ̀yẹ sọ́kà kẹ́kẹ́ tó ti fẹ́ gbogbo ìlú báyìí nínú ìlówó sílẹ̀ ló ń gbà káwọn yẹn dìde lóde bí dẹ́gbà lọ sí harold ní sẹ́kẹ̀ wá wò yóò bá yóò yóò rí bí àwọn mélòó lọ́wọ́ sí mọ́tà àwùjọ yẹn kẹrin ní alẹ́ lómi ló lọ sí júmọ́ àlọ́jọ́ kẹjọ. wọ́n á fi tọ̀sẹ̀ báyìí ẹ lọ jí wọn sáà owó tìrẹ ni wọ́n jẹ́ àwọn àgbàkọ́wọ́ òní rẹ̀ owó tìrẹ ni torí àwọn tó owó yẹn wọ́n bá ń tọrọ. sọ̀rọ̀ ìjọba tí àwùjọ bá ti àpò ọ̀gbẹ́ni tó bá kó lórí ìjọba o torí mo bó kẹlẹ̀ yé náà ẹgbẹgbà tí bàbá àtọ̀tọ̀ tí wọ́n kún bẹ́ẹ̀ jùlọ owó pọ̀lẹ̀ sara wọn tó gbẹ̀fà wọn jù. ṣùgbọ́n àwọn ọ̀gá ẹ kó kí ni yìí ta ni ó máa ń tọ́ ọ pọ̀ torí bẹ́ẹ̀ ara ẹ̀ yí padà tí ọba tí ìsìnlẹ̀ yàrá ìwọ̀n ọba díẹ̀ tó wà lọ́dọ̀ ọ̀ká máa fi kọ́ra láti máa bẹ lọ́wọ́ ọba sùpárù ọ̀tá alá bí ọlọ́wọ́ lọ́kùnkùn sí àrísìkì fún wa àwọn ẹni tí ó dìde láàrin wa tí ó ní owó tó kù háyà tí ó sì lè máa fi gbé súnlẹ̀ lárugẹ àtàwọn láàrin súnlẹ̀ lọ́dọ̀ àkókò sí fún wa. ọlọ́wọ́ gbogbo àwọn èèyàn wa náà náà fi kí wọ́n ti ní díẹ̀ díẹ̀ lọ́wọ́ ọlọ́dọ̀ pàmì wọ ẹ̀mí wọn kí wọ́n lè máa fi ṣe rere o. àṣé dáàbì fi ń kó sí wọn lẹ́nu tó wọ́n tó sì tí wọ́n bá ná ọlọ́dọ̀ pàmì lé sí wọn. ẹ̀rí àwọn ayẹyẹ این جای لیری حالا آبادی تو آشوب حالا لطفا لطفا سمع الله قول الذين قالوا إن الله كثير ونحن أغنياء لقد سمع الله قول الذين قالوا رفع سعيد بن جبير رضي الله تعالى رحمه الله لا عبد الله بن عباس رضي الله تعالى عنهما ومن بعد قال الله بس قال في من ذا الذي يقرض الله قرضا حسنا ولما صلى الله عليه yá ọlọ ní yíyá tọ́ta ọ̀yẹ́dọ̀ àìfàwù lẹ́hu àdìhà fankẹ̀síyà. tí a wá di ìpèlè ẹ̀ fún ní àdìpèlè tó pọ̀ àwọn yahudi bá ní à ìrẹ́ Muhammad ìfúsàkọ̀rọ̀ rọ́pù ẹlẹ́dàá rẹ̀ má tó sí. àwọn ẹrú yà wò wá sọ ẹ̀rí kọ́ta rẹ̀ làwọn eléyìí àwọn jù ọ̀daràn ọ̀daràn àgbà ni wọ́n gbà. ọlọ́run rẹ̀ ànágbé máa ti tò sí mi ni àwa ló fi mí káyà wọn ọlọ́run wa sọ ayé ọlọ́run ti gbọ́ gbólóhùn àwọn ẹ̀dọ́ ọlọ́run ò tò sí àwa làwa lọ́rọ̀. báyìí pé kò rí bẹ́ẹ̀ ní èsì títún tọrọ lọ́wọ́ wa la ilaha illallah. ọlọ́run ní sàdẹ́kùtùbù máa ń kọ́lù. ìwọ̀n tí wọ́n ń sọ jáde yìí a máa máa sàkọ́lẹ̀ rẹ̀ fún wọn ìyẹn ni pé ìhalẹ̀ mọ́ ìlérí ìyáde fún wọn. wọ́n kọ́ sí àbíyá bí wọ́n yẹ á dúró eléyẹ papọ̀ mọ́ ìyẹn ní pé ìyẹn náà tó ti dẹ̀sẹ̀ rí o wọ́n ti ní lọ́rùn tẹ́lẹ̀ ìmọ̀ àpàwọn ẹ̀mẹ́bí ọlọ́ọba á fún sí papọ̀ mọ́ lọ́nà tí ọ̀tọ́ tí wọ́n ń pa àwọn ẹ̀mẹ́bí ọlọ́ọba ìyẹn ní fọ́rọ̀ wọ̀nyí nípa ọlọ́run àti bí wọ́n ti ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run gbogbo ẹ̀ náà sàlẹ̀ bí wọ́n ṣe tún pa àwọn àtẹ́bí ọlọ́wọ́ bá lọ́lẹ̀ sí ọ̀tọ̀ gbogbo ẹ̀ náà wọ́n máa gba aláàdá rẹ̀ fún lọ́lọ́run ti wá sọ yí pé wọ̀dẹ̀ fún lóṣù. àwa máa sọ fún ọ yí pé gbogbo àdáàbà ìhàrí pẹ̀ ẹ máa jìyà náà ìhàrí ìtìyàní náà ẹ máa jìyà náà záálíkà ìyá náà ẹ máa wáyé. ìyá iná yẹn fún ọ nípa ohun yìí síwájú àti fọlọ́wọ́ padà sí nìyí. kìí sàbòsí fẹ́rú wọn bá ń sọ àwọn ọ̀rọ̀ yìí fún wọn gẹ́gẹ́ bí ìbáwí àti láti yẹpẹrẹ wọn láti mẹ́sìn wọn ni. ọ̀rọ̀ tọ́lọ́wọ́ sọ pé ọlọ́wọ́ bá ní àwọn ẹni tí wọ́n sọ pé dájú ọlọ́wọ́ bá àhídà ìlẹ́yìn náà ó di gbàlùkáwà ní lọ́dọ̀ wa wípé. wípé a kò gbọdọ̀ nígbàgbọ́ sí rẹ́ńsẹ́ kankan títí. tí ó fi lọ mú kankan tó fi ṣèjọ́sìn. a gbèsílẹ̀ báyìí ìní àwọn àgbè lọ sókè nígbà yẹn láti gba àgbọ̀gá òṣìṣẹ́ lélẹ̀ àwọn ti gbàlùkà wà níyàn lọ́dọ̀ ọlọ́run ẹni tí wọ́n bá ti jùṣẹ́ ọlọ́wọ́ ọba o á fi kẹ̀kẹ́ súnmọ́ lọ́wọ́ bọ́yẹ rẹ ni amúlẹ̀ báyìí tọ́ba ti múlẹ̀ ìmọ̀lẹ̀ wa gbé lọ sókè tọ́ba ti lè débẹ̀ àti gbà pé òṣìṣẹ́ ọlọ́run nìyẹn wọ́n lọ́ lọ́wọ́ ọba àlejò aláwa ń sọ lẹ́ni tí ń pè wọ́n ní irọ́ nípa wọ́n ń sọ pé ọlọ́wọ́ ọba gba àdéhùn lọ́wọ́ àwọn nínú tíra àwọn fáwọn ọgbọ́dọ̀ gba ìrẹsẹ̀ kẹ̀kẹ́ gbọ́ títí tó fi jáde pé nínú àníyanu rẹ̀ táwọn fi gbà á gbọ́ òun ni kí iná wá láti sánmà tó lè pé sádàkà àtijọ́ rẹ̀ bá ṣe iná yìí ló bá máa gbé lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá gbé lòkè tọ́ba ti wáyé bẹ́ẹ̀ á ah, àwọn ti gbà pé títí ọlọ́wọ́ bá nìyẹn bọ́lá fún Abdullahi ibn Abbas àwọn ni wọ́n wí ọ̀rọ̀ yìí àtàwọn ẹni míì ìpè ọlọ́run pè wọ́n ní wọ́n pé ọ̀parọ́ ni wọ́n pẹ̀lú àbá ni wọ́n ń dá yẹn pé àwọn bá ń lo tíra àwọn bẹ́ẹ̀ pé òṣìṣẹ́ ọlọ́run táwọn bá fi gbàgbọ́ o sàárà àtijọ́ òjíṣẹ́ ní ìbáṣe báyìí kí ni wọ́n wá láti sẹ́mẹ̀ kó tẹ́ kí ni o ó gbé lọ tọ́ba ti gbé lọ báwọn ká ní ah, ọlọ́run lè léyìí tó tán ọlọ́run ní rọ ni ọlọ́run wá sọ pé kólé. ọlọ́run lè làdẹ́bí sọ fún wọn wípé èké ni wọ́n ìbáwọn ọ̀rẹ́sẹ̀ tí wọ́n á bá yí ṣáájú ṣáájú èmi àdẹ́bí tí wọ́n mú àwọn àwíjàre wá àwọn ẹ̀rí jẹ́bi tí wọ́n mú wá ọ̀bìnlẹ̀dí kúlùtù kódà ìwù tẹ sọ yí àwọn àdẹ́bí ọlọ́run ọba kẹ́sì mú wá wọ́n mú wá ṣáájú ṣáájú ìbí sẹ́yìn gbàgbà wọn wá tẹ̀wá tuntun ní ẹ̀ tààrà káwọn ọjọ́ mi bá ṣe àfi kí mọ́lẹ̀ wá láti sẹ́fẹ̀ kó gbé lọ nígbà yẹn lẹ́tọ́ gbà bí báwọn adẹ́nìkan ti wá sáájú mi tí wọ́n ṣe wẹ̀ tẹ́ẹ̀sì gbà yẹn ló pé fọ̀lìfọ́. ewu tẹ béèrè fún ìwọ ṣe èyí wá sí tẹ fi pa wọn ẹ ń pè wọn ní rọ ẹ̀ ń ya pawọ́ ẹ̀ ń la gidi mòdòdó tí wọ́n mú wá ẹ̀sìn tún pawọ́ tó bá yẹ kó tọ́ lè sọ èyí ti fẹ́ gbà wọ́n ẹni nìgbọ́. ṣèbí sàrà táwọn ọ̀jọ́ wọn bá tọ́ ẹbí mọ́lẹ̀ máa ń gbé lọ sókè ń sojú yín báyìí. ẹ gbà wọ́n gbọ́ ẹ bá gidi pẹ̀lú òdòdó tí wọ́n mú wá ni ẹ dẹ̀ ń gbé wọ́n dúró ẹ tún pawọ́. ọ̀parọ́ nìyí ọ̀parọ́ nìyí lẹ́yìn ìgbà yẹn wọ́n lọ́wọ́ bá wá sọ̀rọ̀ lẹ́ni tí ẹ̀dá nàbì lọ́kàn lé sọ́lọ́lọ́ọ̀ ọlọ́run ti fà á ń kásìtà bú lójú. ọlọ́wọ́ bá wá ń dà nẹ́bí lọ́kẹ́lẹ́ ṣígbẹ́ bàyí ń ká sàbù ọ̀ tí bá fẹ́rẹ̀ àtẹ́bí nírọ́ ọ̀kọ́dé kó ti bàrú sọlọ́ mi ń kọ́ bùlíkà wọ́n ti pe àwọn ọ̀rẹ́ ńsẹ́ tó pọ̀ nírọ̀ ṣáájú ṣáájú rẹ̀ àgbẹ̀bí tó fi pa àwọn ọ̀rẹ́ ńsẹ́ sáré yáwó wọ́n mú àwọn àlàyé àwọn ẹ̀rí jẹ́mi tó lórí pé ọ̀rọ̀ tọ̀dọ̀ náà bá wà wọ́n mú wa. wọ́n tún mú zobòrò wa jáàmù zàbúrú nìyẹn ìyẹn ni pé wọ́n mú àkọọ́lẹ̀ wa wọ́n tẹ̀ mú àlìkìtàbí múnírì wa ìyẹn tí wọ́n ti mọ́lẹ̀ wọ́n mú wa ìtumọ̀ rẹ̀ ni wípé má jẹ́ kí ó kó wàhálà bá rẹ̀ ànẹ́bí kíkpé nírọ́ táwọn ẹni yìí ń gbé ọ nírọ́ àwòkọ́ ń bẹ fún ẹ lára àwọn ẹni tí wọ́n ti sáájú rẹ̀ nínú àwọn òjíṣẹ́ tó ti pé wọ́n pè wọ́n nírọ́ pẹ̀lú táwọn òṣìṣẹ́ yẹn mú wá nínú àwọn àlàyé ẹ̀rí jẹ́mi nsó wọ́n zóbórì àti tíra tó ti yí pé ọwá láti sánmà bíi asọ́fọ́fì mọ̀nẹ́zálà àwọn afẹ́ ìwé tí wọ́n sọ kalẹ̀ fáwọn òṣìṣẹ́ ọlọ́run wàlìkìtàbí lùmùníyàn àti tíra sí ìtẹ̀mọ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ní ibi èyí tó ti pé ó kílíà dáadáa gbogbo nǹkan yìí làwọn ànẹ́bí yẹn mú wa ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n pè wọ́n nírọ́ wọ́n gbọ́rọ̀ sí wọn lẹ́nu ti kó bẹ́ẹ̀ wọ́n tún pa wọ́n ni. àwọn bíbí rẹ̀ ti máa tó káyọ̀ bíbí ọkọ̀ ládùn báyìí tó oríta bá mú eléyìí ó súnmọ́ kí tó bá parí rẹ̀ bóyá ká kọ́ wu ọwọ́ lókè náà síbèrè ọ̀rọ̀ ni wàá kọ́ ìjọ sí pé ló wà sí. ẹni méjì ló wá sí àmọ́ bí ìbéèrè wọn ti gùn tó kí ká tẹ̀síwájú ni àbí ká bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ná wọn ni ká lọ wá díẹ̀ sí آية أبي تطلق على لكل نفس ذائقة الموت وإنما تنظر ni pé kólò lẹ́kùn dá ìkọ́tù ìmọ̀ọ́tì tí gbogbo ẹ̀mí àbù. ọlọ́wọ́n bá múrò gbogbogbò wá tó kó gbogbo ẹ̀dá sínú pé gbogbo ẹ̀mí tí ń mí lọ lẹ̀mí lókè àbù. bí rọrùn ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́ sọ ní sọ́tò rahman pé kólò máa ń àlàyé ha fáàlì. gbogbo tó bá wà gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ fáàlì ó máa tán. yóò fẹ̀lẹ̀ àyà ni gbogbo wa tán iwájú ẹlẹ́dàá rẹ̀ nìkan ló dẹ̀ sí máa kú òdòlùjàlálì wà lè jẹrà ọba tó tóbi tó dẹ̀ jẹ ẹni tí máa ń sàkọ́lé kọfí ẹ̀kọ́ ọba níwájú ábíwájú rinlẹ̀ fọlọ́wọ́ tó ọlọ́wọ́ fi rinlẹ̀ fúnra rẹ̀ iwájú tọ́lọ́wọ́ ọba lẹ́tọ̀ọ́ sí fóònù ra kẹ̀kẹ́ bọ́lọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun nìkan ní àlàyé tí ó ní kú àlùjọ̀lú àtẹ̀yẹ́ ó àwọn màláíkà wọ́n á kú amọ́lá tó lè àrùsì àwọn tí wọ́n gbé àlè àrùsì lọ́wọ́ wọ́n á kú ọlọ́wọ́ bá ẹyọ̀kan àṣọ olùborí òun nìkan ló ní gbére àti sẹ́kù òun ní akẹ́yìn gẹ́gẹ́ bó ṣe jáde pé òun náà là kọ́kọ́ áyà yìí wọ́n ní jẹ́ áyà ìkẹ́dùn fún gbogbo èèyàn ìdárò fún gbogbo èèyàn ìpẹ́ nìkankan ò ní sẹ́kù lórí ilẹ̀ àti bá ti bó bá ti tó. ìyẹn ni pé ìfàyíra ń kọ́dọ̀ tìlúmọ́jà tí gbèdéke àkókò yẹn bá ti ṣe tó bá ti pé. tó sì já sí pé àtọ̀ èyí tọ́lọ́run fẹ́ rẹ̀ tí ọ rẹ̀ tí ọ gbọ́dọ̀ wà látara ọmọ àtẹ́bí Adam ó bẹ̀rẹ̀ pé títẹ ẹsẹ nìkan ká títẹ gbogbo ayé ayà yìí azọ pé ń jẹ ìdárò àbí ìkẹdùn fún gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá nìyẹn tásìkò bá pé ní àsìkò gbogbo ayé tí àtọ̀tọ́lọ́hún kádàrá wípé ọmọdé jáde ń bẹ̀ látọ̀rọ̀ wà lórí ádámà tíyẹn náà bá tán àṣeyọ̀ padà tán àtọ̀tọ̀ lérò pé gbogbo ojoojúmọ́ náà ló ń yọ sára tó ti pé gbogbo ẹ̀dá tán ọlọ́run bọ́ àlìkìyà amúdúró àtẹ gbogbo ẹ̀dá lẹ́sẹ̀ẹsẹ̀ wọ́n ó tóbi ní ó ní ọ̀pọ̀ ní ọmọ níbà ní ó wúwo ní kò wúwo ní kò ní sábò sí ọmọ ọ̀nà ẹ̀gún wọ́n yẹn lọ́wọ́ sọ pé wàá iná ojú ọkùnrin àti tí gbogbo ẹ̀mí bá kú tán ládàá yìí a máa máa pè fún yín níjọ́ pé ń dẹ́ àlùkìyàmà tọrọ bá wá rí bẹ́ẹ̀ limani lifawusu ta ló máa wá jèrè ńjọ́ yẹn ọlọ́run dáhùn pé. ẹni tí wọ́n bá gbé jìnà sí náà tó aburúfẹ́ níbẹ̀ wà lójẹ́ náà ìyẹn ló jèrè ìyẹn níbẹ̀ tó bá jìnà sínú tọ́lá nínú náà tó wà mú wà lójẹ́ náà ó jèrè yẹn yẹn kò sí lè jẹ́ tó tó. ibùdó àbí hasim látọ̀dọ̀ àbí fọ́yọ̀ lọ́dí ọlọ́sàlá án wọ́n lè jẹ́ ọlọ́sọ pé mo bí ọ̀hún sáwọ́ pín ìlìjẹ́ náà ti xẹ́rù ní dunya ọ̀bọ fi ha. ààyè gidi ẹ lè fi bí ìpàsán tí ẹ lè fi sí lálùjẹ́ lẹ̀ yẹn ní báyìí kékeré ó lóore ju gbogbo ayé lọ àti ojú mẹ́mẹ́ lọ wọ́n bá wù yín kẹ́ẹ̀ka ọ̀rọ̀ ọlọ́gbọ́n pé kàmá ń sọ sí àánì nẹ́ẹ̀rì ẹni tí wọ́n bá gbé jìnà síná wàá wò dé kílà lìjẹ́ nẹ́ẹ̀ta àfọ̀kọ́ ní fáàmù wọ́n wá bò wà lùjẹ́ náà ìyẹn ti jèrè hadith yìí rìn lánàá sọ yìí háì sí èso jọ́ ọ̀nà kan tí ò ní alẹ́ sí inú wọ́n tún gbẹ̀gbà wá rẹ̀ ìyẹn ní bí láì Abu Hatim nẹ́gbà ẹ̀bùnú Hibban nínú sọ̀híwá àti Hakim nínú sẹ́dọ̀kù rẹ̀ ọlọ́wọ́ á sọ pé ọmọ ìlú ayé àtò tó nìyà. torí bẹ́ẹ̀ ìgbésí ayé yẹn wàá jẹ́ nǹkan kan tó wáyé pé bọ́rọ̀ ti rí nìyẹn àwa yẹ kú òsì ṣùgbọ́n aláàlọ́ yọ ọ̀yà ni yọ ọ̀pẹ ni ìgbésí ayé yẹn wàá jẹ́ nǹkan kan ju gbádùn ẹ̀sán lásán lọ wọn ní eléyìí ń jẹ ìkéré ìṣesí ayé àtàlámọ̀rí ẹ̀ pé ó yẹ pẹrẹ ó dẹ̀sìn máa tán ó kéré á kúrò. gẹ́gẹ́ bá lọ́wọ́ sọ pé bá gbé fún mi káyà náà dúníyà. bí kì í ṣe fáyé lẹ wà mọ́ yá. ọ̀run kẹ̀dẹ̀ ó lóore òun náà ló sì máa sẹ́kùn àtọ̀lọ̀tọ̀lọ̀ ọba sọ pé ọwọ́ ó ti tún ní ṣe ẹ̀ ọlọ́run ní òun yóò tán lè fún yín ìgbàdo ayé lásán ni ọ̀sán rẹ̀ ní tún ti ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba fífi àlùjànnà olóore òun lọ́dẹ̀ ti máa fẹ́kù. ọwọ́ àti ọ̀hánìf sáàlùsọ sọ́lá sọ wípé wọ́lọ́ọ̀lì mọ́tún ní àkìrọ́tì kí láyé jẹ́ nípa ọ̀run ẹ má jẹ́ a máa fi kí láyé jẹ́ nípa ọ̀run ilá kàmáyà gùnmísù áhàtò kan òṣùbọ̀ ọ̀run dà gẹ́gẹ́ bí alágbálógún omi òkun lápẹẹrẹ tí ẹ wá rí káàbọ̀ ọwọ́ lòun mú nǹkan kú ẹ dákun kí ló mú kú o. àti ìwọ̀n tó mú jáde yẹn láyé èyí tó pọ̀ alágbálógún omi yẹn lọ́rùn wọ́n ní fálíyàngó bímọ tẹ̀rìndínlẹ́yìn ẹni ọba kì í kàbọ̀ ní òkun kó wo omi tó máa gbé jáde ìwọ̀n bomi tó gbé jáde yẹn láyé omi tó tún pọ́nlẹ̀ fún alágbá ló gbé omi òkun yẹn lọ́rùn sáyé lọ́wọ́ àyẹ̀ká wà mọ́yà àfàwọn kọ̀dáadá wọ́n lọ sọ́n kọ́ ọlọ́run gbọ̀ wọ́n ní háyà tó tó níyà ẹ̀là àmọ́ká àwọn ọkùnrin. pépé àní ìgbésí ayé ọ̀jẹ̀ kẹ̀kẹ́ ju ìgbádùn ẹ̀tẹ̀ lọ gbádùn ní sàdẹ̀tìmá pààtì ìyàwó bẹ kéèyàn pàtì obìnrin náà bá bẹ̀rù gan nígbà bá ta rẹ gan náà fẹ yín tàbá yìí yọ ọ ẹbí ọjọ́ máa ń mú ikú ara wọn tẹ́lẹ̀. ìbọn kọrẹ ọkọ kẹlẹ yóò fi ní bẹ́ẹ̀ lọ lórí lọ. ìgbà tó ní lórí pé ìyẹn tẹ̀sí máa pàṣẹ láìpẹ́ láìpẹ́. torí bẹ́ẹ̀ ẹ dábàá ẹ má jẹ káàtó bá bẹ̀rẹ̀ lé ẹ jẹ́ ká mú ìtẹ̀lé ọlọ́wọ́ ọba nù rẹ̀ ní bàbá ti lágbára rẹ̀ sáàbà jẹun ká jẹun láàlì dáàbì sàn áàmì ìṣèfúnjẹ lásán sọmọ àdéhùn gbádùn rẹ̀ kí ló ń gbádùn bí ó jẹ yàáfì ìjẹwùrù. àmọ́ kò fi tẹ̀lé tọ́lọ́hùn ká rẹ̀ fi lè kò fi rí irun kí orí dáadáa dé sábà mú ká mú ìṣe fún gbàdùn kí ló ń gbádùn mẹ́ àwọn mi ta yọ owó ẹ̀ ń tẹ̀rẹ̀ jẹ ṣọ̀ṣà òun gbádùn rẹ̀ sẹ́ni rẹ̀ sì mọ ọmọ jẹ rí èyí tó bá tún náà lọ́sùn ló níbi. kó o mú kọkẹ́ fi rí sẹ̀mí lò láti lè fi fi lọ́hùn. bàbá wọn sọ káwọn sọ kí ni wọn wọ bẹ́ẹ̀ àdìgbọn bá fi kírun alóbìnrin lásán lé kó lè wá wọ kírun ọgbẹ ilé aṣọ òde ni ọgbẹ ilé aṣọ ọrùn ni tẹ́lẹ̀ àwọn mọ́sálásí báyìí aṣọ òrùn ni ó kó wá ní mọ́sálásí tọ́ba kù sẹ́gbẹ́ rẹ̀ báyìí ọmọ ọ̀fẹ́ lè máa dára sá lọ pé ah, lọ́ọ̀ máa ṣe sùúrù tó de ìjọba ti ṣẹlẹ̀ yọ̀ọ́ lọ tú ìsàlẹ̀ ìpínlẹ̀ rẹ̀ yọ̀ọ́ àbí bí ìyàwó lágbájá tàbí mo rí tọwọ sọmọ torí tí bá pọ àmọsára òun lọsẹ lómi kò tẹ sí lọ́dọ̀ àwọn ọ̀dọ́ mi àgbàlagbà yìí bá agbádá ní ọwọ́ ọlọ àṣùbá kí àyè wọn sọkò tó àbí kó ẹlòmíì tí tọ́ba ti dàbí gbogbo wọn pè wọn bá ìṣẹ̀lẹ̀ apá ti sàṣẹ ọ̀tàrí mú yóò gbé wọn ńlọ kí wọn nìyẹn. lẹ́yìn ìgbà tó lọ́n sọ wípé ọ̀gá òbí náà tàkùnrin náà tó ó gba abẹ bá fẹ́ lọ kírun. ẹ sọ sọ yín gidi ẹ bá fẹ́ lọ kírun. sábà wọsọ ká wọsọ kì í ṣe pásọ pé kò fi ṣe fáì àwọn kò fi ṣe lọ. káàdì ọ̀sẹ̀ ti di pé mùsùlùmí máa wà ní ìmọ́tótó ṣe fáì ọ̀pẹ́ fáì yẹn ló sùn ọ́ síbẹ̀ ọdún ní bọ̀ yìí inú ayọ̀ tẹ̀tẹ̀ tẹ́lẹ̀ mi ò ṣe àbọ̀bọ̀ làní bọ́sùn làní báyìí ó ti fẹ́ ń jẹ́ bí ọba ni wọ́n ló wọn bá ní wọn ló sùn fún lánìí tí wọn bá ti rí ajásí fọtò lánìí tẹlẹ ń bá bẹ̀rẹ̀ ọdún rẹ alọ pé ẹ aṣọ tó ń tẹra ẹ máa ya fọtò rẹ ìlú fẹ́ wù bá sọ yẹn ti fáyìn lárọ owó tó wọn tún ọdá rẹ mọ rẹ ẹ dàpọ̀ ìjẹra tọ́lọ̀ wọn bá lè gbọ́ láti tó dẹ̀ ti ń jẹ pẹ̀lá ìlú dàpọ̀ ọlọ ya fọtò lẹ́yìn tó alẹ́ sọ̀kálá sọ pé ká má ya fọtò pé aráàmù ni fọtò wọn lọ ya fọtò.

àwọn àyà fọ́tò tí fọ́tò tí wọ́n máa rí tọ́ba yá gbà tọ́lọ́ wọn bá fi owó lé jọ́rẹ́ rẹ̀ ní ọ̀padà sẹ́ni ọkọ èèyàn bá fa fọ́tò yẹn lé rẹ̀ jọ́ ọ̀pẹ́ títí ní ọ̀padà dé ó lè léyàwó onídàásọ́ ọ̀pẹ́ tẹ̀lẹ̀kẹsẹ̀ lẹ́lẹ́jọ́ mẹ́ta yìí tí wọ́n láwọn olè lọ ká ẹnìkan mọ́lé owó dà kò sówó sẹ̀sì àwọn kò pẹ́ gbogbo sírí kìnnìkan sírí tàǹtà fáfọ̀lá ní kànáà ló kó lẹ wọn bá kẹ ẹ wọn lù díẹ̀ ẹ ẹ wọn ti gbáyàwó ẹ wọlé wọn gbáyàwó ẹ báyọ wọn bá kó ẹ gáàdì làwọ tó kò sí wọn tọkọ yẹn padà kọyàwó nílẹ̀ pẹ̀lú pé ó níyàwó òun láyà àtàǹgbà wọn tí wọn ń fa ní kòkòkò yẹn ńlá yàtà ó ń ṣe bí ẹni pé nǹkan yẹn ti kéré ó dùn mọ́ ọba kọ́ ọ lẹ́nu lórí o gbọ́dọ̀ wà lọ gbọ́dọ̀ lọ fi ìyàwó ọ̀rẹ́ rẹ̀ tó padà lọ fi afọ́tò ó lè jẹ́ ohun tó fi padà lé kó lè ọkọ ni ìyá ọba lè ẹ ẹ asọ́yẹ lálẹ́ ọ̀dọ̀ abẹ́ẹ̀kọ́ sínú kú láti jọyà orí bẹ́ẹ̀ já sọ́ra ọ̀ gbọ́dọ̀ ṣe ń bọ̀ yìí ká ṣe é níwọ̀ntúnrọ̀sì lọ́ba wọ́sọ̀wọ́sọ láti lè fi sí lọ́wọ́ nínú ohun lè fi sí lọ́wọ́ lé lórí òkú yòó àbíjọ ìjọba kí ẹ wọ sọ tuntun kárí dọ̀tí ẹlòmíràn lágbára àti ránṣọ kò níra ọ̀sẹ̀ dàbí bọ́ ní ibi tó bẹ́ẹ̀ ń dorí gbẹ́yìn kù lélẹ̀ wọn ni yọ kàkà rere gàlàdé àtọ́sí àkúṣẹ̀ gàlàdé àbúkẹ̀ tó ṣe sáré gbé wọn nìyẹn. ọ̀yìn bá dà ní kí ẹ tó wọ sọ fún dání dọdún bí dúró ń lọ nìyẹn. so inú kẹta máa mú láyé láti fi tẹ̀lé tọ́lọ́wọ̀ kẹ́lú ẹ̀ nìyẹn. wò lágbára ti àkọ́kọ́ àti dàbí bá a. One thousand five hundred yóò gbé ọrùn tó ṣe pé yóò sì tọ́ lára rẹ̀ nínú àdéhùn tó ń dá yìí nìyẹn aṣọ tó bá já sọ nígbà àti rí ẹ̀kọ́ kíkọ lẹ́ẹ̀ma pẹ́ ẹni tó wá fẹ́ wò ní fẹ́ wọ̀ aṣọ bíbọ àti rí ẹ̀kọ́ kíkọ lẹ́ẹ̀fẹ́ gbogbo ẹ̀ náà náà ti bá ń gbà táwọn kéékèèké sábọ́jọ ọ̀rọ̀ onínáwó nìkan àwọn aṣọ yẹn ti dà pọ̀ ẹ̀ ọ́ bùrẹ́ pàtó láì láì ìjẹta ń to láì ọwọ́ àwọn afẹ́yẹ ń wò sí irú àwọn afẹ́yẹ mọ́tò ni aláì fọlọ́n kó sànù àgbẹ̀lá kò sí. gbogbo ìta wa lọ kó kékeré rà yẹ ọba kì í bomi bí ẹ̀ méjì láì fọlọ́ wọn padà lọ gbé sọ lórí. àwọn afọ ni ó ti pẹpẹpẹpẹpẹ aṣọ kẹfẹ léèrè láì bí hmm, ọmọ mi tó ti gbogbo ọdún tó kálá sì sọ wípé iye báyìí lára sọ ní báyìí àṣàkùsẹ̀ wò lè lè gbogbo àwọn ìlànà àgbo àìní iye kódà ara sọ̀kẹ́ lọ́dún kẹrà ẹ̀ ọdún nìyẹn la la kó jáde lé kọjá wọn. téèyàn bá wọṣọ kọ́ wọṣọ kìí fi fáyé téèyàn wọ̀ láti fi tẹ̀lé sọlọ́wọ́ lórí ẹ̀ka lè fi tẹ̀lé sọlọ́wọ́ kẹ́kẹ́ rẹ̀ yìí fi túmọ̀ ẹ̀yìn ọ̀gá sọ̀kọ́ wọṣọ. kí láti fi fáàrí kí yẹ yàgbé fọ́tò wọ́n ọ̀yà ọlọ́wọ́ ọba ti yàwọ́ sọ́dọ̀ rẹ̀ kíkẹ́ ọ̀sẹ̀ yìí lánàá. so nípa bẹ́ẹ̀ ẹ mú gbàdọ̀ ayé tó tẹ́ fi tẹ̀lé bá ti ní agbára wọn kú bí ìlànà pé a ká padà Okay. ṣe dáadáa ìyá wà lọ yọ àwọn mẹ́ta yẹn náà ló lò wọn sì yẹ wọn tó jẹ yẹn láti ọjà lọ yẹn. Ah, ọba jọbẹ ọba rẹ lẹ́yìn lẹ́yìn pé òjòrò àbí ìdíwọ́ kan àbí wáyà sùkàkà wà wà níta tó bá dúró ń jáde sùtá yẹn máa dé bá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àbí wọ́n sọ bẹ́ẹ̀ nìkan máa dì rẹ̀ dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. káàtá sì lọ ní kọ̀ndíṣàn tó lè gbẹ̀ nìyẹn bẹ́ẹ̀ tẹ́ bá lápẹ̀rẹ̀ ẹ̀rù wa fẹ́ ẹni tó bá sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ lóbi jókòó lé ńkọ́ ẹ̀rọ yẹn ti máa ní kókó. lọ́wọ́ pé ká máa sọ pé ìtẹ̀tẹ̀ láda ọ̀ bẹ́ẹ̀ nìkan ó pé tó òun bẹ́ẹ̀ máa ti tẹ̀tẹ̀ lóbi dúró lé lóbi wá ti kí

wá ń ṣe é ló pé tó wá ń jẹun wá máa jẹun ní ìdàgbàgbà ọ̀rẹ́ máa tó tó tó lè yóò dà ádà ádàmà ìgbàlódé lẹ́kọ̀ọ́ kò dẹ̀ sọ àkọlé Ramadan fún un náà wà àkọlé ọlọ́run pẹ̀lú kọ́kọ́ Ramadan ìgbélé àdìsíṣe kútúbà sẹ́yìn dáadáa ìpè inú ọ̀wọ̀ Ramadan òun ni pé kí n máa jẹun tó pin ìgbà ti já sí ní kiri. ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí yẹn tí yóò fi jáwé yẹn gbogbo ayé kò rí yóò sì kílẹ̀ rẹ̀ kò hẹ̀ sí gbogbo ayé fún obìnrin tó ń ṣe tó sàn dà nígbà tá rẹ̀ bó kẹfẹ́ máa fún àwọn lákin pé ìyẹn náà lè gbóúnjẹ ń ta kọ́ nǹkan ìgbẹ́ nìkan ló pé sáré kí á ṣẹlẹ̀ sí lójú ọ̀rọ̀ mọ́ni àbóòrùn àbóòrùn wọlé kò dá rárá náà oríṣiríṣi. wàá bá sára rẹ̀ náà bẹ́ẹ̀ ìmọ̀tò bẹ̀rẹ̀ bá ló fẹ́ lọ́mọ́lá sí ẹ̀yà kọ̀. àkọ́bójú rárá rárá rẹ̀ o dípò tí ó fi ṣe bẹ́ẹ̀ ọ̀fẹ́ kàkọ́ wá sí mọ́sálásí nítorí pé kóbìnrin tọ́ba ló ń fẹ́ lọ́wọ́ láti akúgbọ́dọ̀ pa fún ọ̀fẹ́ ìrìnàjò tọ́ba fún ọ tọ́ba mọ̀ ọ̀tún tó mi àwọn mi máa ń tẹra wọn jẹ ọmọ ọdún sì ẹ ẹ wọn ló bí ìlú rẹ kọba kí òun ẹni tí ọmọ mi ìwọ ọkọ ní ọmọ ọjì ọkọ mi ọmọ àlùwà láti èdè yóò kí wọn wọn láwọn èèyàn kẹ máa tẹ̀ra àwọn jẹ yóò kẹ máa gbá rẹ kí ayẹ ohun tí ò yí ọ tó ń ṣe pé nǹkan yí ọ. yàtọ̀ àfa àtúndì àyàmọ̀ yẹ dàn fà ẹ̀sìn bá fi mọ́ra rọ <laughs> àgbọ̀yé pé nǹkan yí òun káwọn ti gbogbo wọn tó bá ti rí fọ́ọ̀rọ̀ ẹ̀rí náà wọ́n fẹ́ kà kọjá kó yíyàwó ẹ̀kọ́ máa lọ sí mọ́sálásí lórí wọ́ṣẹ́ ọ̀dà gájá ọ̀màlù aláṣẹ ọ̀pọ̀ rúkì kẹlẹ́ àbá rẹ̀ ní ọdún. tó ìyàwó ẹ̀kẹ́ yọ bàbá ńlá òdo òun ní ọmọ ọmọ rúkú ọmọ kẹkẹ sí ilé ní ojú rẹ ọdún adúgbò rẹ kí n lè dá ah, èèyàn bẹ̀rẹ̀ bí ìyá mi jì <laughs> ọmọ rẹ kó lọ́mọ lẹ́yìn lẹ́sẹ̀ ní àtọ́ pé tí wọ́n bá sọ fáwọn fẹ́ lọ wọ́n rárá sí fáwọn fẹ́ lọ sí ẹ bá fún wa ilé kọ́ lọ. ilé kọ́ lọ. àlẹ́ kan. níbi ọ̀rọ̀ kàkà ẹ ẹ tí ebi tẹ̀ bá ló lówó tuntun àbí tẹ owó ọdún tí a rè fún yẹn ní bẹ́ẹ̀ ti nǹkan tẹ̀ ẹ yẹn là pamọ́. ẹ lọ bọ́yọ̀ ọjà tí yẹn ń ta owó tí yẹn kó pamọ́ nìyẹn máa fi pọ̀ wọ́n bá ti wọlé sọ́ọ̀bù ọdún bá yí ká Ah. yes ọ̀dà bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ bá tó ológun bí ẹ bá kọ́ bá àti jù lọ ìyẹn ni pé gbogbo ohun lẹ́yìn olóògùn ó dàpọ̀ gbọ́dọ̀ ju bíi twenty five congos lọ bí ẹ bá ra odidi láìsí báàgì kan ó mú la àbẹ́sẹ̀kẹ́sì ó gbé ọlọ́wọ́n gbà àbíkà fún un. gbogbo àtàkàmù àti tàràmù àmọ́ bí bẹ́ẹ̀ ti máa sáfù bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í yàgò lé ìlú mẹ́ ká hájú ìlú mẹ́ tàràwí òun náà ní àtàmù náà gbogbo ẹ̀. mọ̀rọ̀ báwọn ẹni yẹn wọ́n kí wọn fẹ́ kí wọ́n fẹ́ kí sí fi padà ní òun yẹn. inú ọ̀rọ̀ táwọn sọ ni torí wọn á sàkóbá ẹlòmíì tó sun rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ wọn náà lè fi fi gbìyànjú tí èsì àti kú tiwọn àwọn amadu ni wọn á fi ń tọrọ àwọn míì tiẹ̀ tún báàgì mọ̀gẹ́ mo ń gbọ́ ilé ẹni jọ́lẹ́ làwọn ojú wọn gbé koran sí lọ́nu kínní láti yàgò méjì òru kí ló fọ làwọn èèyàn náà lè bẹ̀rẹ̀ di àwọn èèyàn à lásìkò táwọn èèyàn sùn ẹlòmíì ni tó bá ti gbọ́ nǹkan kò sí alájúlẹ̀ kò ní sùnmọ́ ó lè padà dé tí ó sì kì lẹ́yìn ìgbà yẹn sábàbà àwọn ẹni tó bá ń serú palapàla báyìí ká kí kò só kò sí ládàjẹkẹ láti ẹ ó pilẹ̀ kó nígbà náà wà kọ́ ẹ eh, ṣé máa pilẹ̀ rẹ nu yàrá ẹ̀ àbí kò kì í be tí rẹ kò kì í bá olóògbé etí ẹ̀ káwọn bá sọ̀rọ̀ fún ọ̀nà òsùn fún rẹ̀ á lọ fi máa tún fóònù mọ́tàláṣí wọ́n fi ń pilẹ̀ kó alágo méjì òru àbí kó bá wà ara yé irú àwọn eléyìí kò dára rárá bẹ́ẹ̀ làwọn fọláwọn ti tàá jù nìyẹn náà mú kí ni máa tún fóònù á fi ń sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni tó sùn ìjà òun náà lè ti ṣègbìyànjú kó sẹ́wọ́n nígbà tó ń parí sílẹ̀ ìbẹ̀rẹ̀ yẹn á fi àlàáfíà sí wọ́n dẹ̀ wà lọ súnlẹ̀ pé má mi yẹn lára má jẹ́ kí wọ́n ní ọ̀lẹ́ lára sọ ẹni yẹn ti kó sínú ẹ̀sẹ̀ ńlá ni má lọ ní ẹni ọmọ ọmọ nìyẹn mi lára àdùbà yìí ṣàlọ́ sọ àtún máa tẹ̀síwájú tó bá ti báwẹ̀ ńbẹ lọ́la àjọṣe pàápàdé bíbáyìí tí ọba sì sí so àjọṣe pẹ́yìn dì náà ni láti máa pàdé.